lẹ́yìngbà tí adáwọ̀pẹ́ fún Allah subhanahu wa ta'ala atọrọ ìkẹ́ àtìgẹ̀ fún anábíwa Muhammad sallallahu alaihi wa sallam abẹ́ Allah subhanahu wa ta'ala fún sábà sí alékún kẹrẹ alékún orí ajẹ́jẹ́ kan rẹ̀ fáwọn sábà annabi àti gbogbo àwọn tó wà lórí ìlànà annabi sallallahu alaihi wa sallam tó fi jẹ́ òbí al-qiyama abẹ́ Allah subhanahu wa ta'ala fún sábà ẹnìkan wọn náà fún wọn lónìí tí ń ṣe ọjọ́ ẹlẹ́ẹ̀kẹjọ nínú oṣù Ramadan ọdún one thousand four hundred and twenty-four àmọ́ tẹ̀síwájú níbi àlàyé tá ń bá lọ nípa ìtumọ̀ al nípa ìtumọ̀ suratu suratul Mulk àti gbogbo ẹ̀mọ̀ yàwó tẹ́ ń gbọ́ ní ìrọ̀lẹ́ tòní gbogbo jẹ́ àti ń gbọ́ra pẹ̀lú gbọ́lọ́wọ́ assalamu alaikum wa rahmatullahi wa barakatuh lánàá ibi tí a ti dúó òun náà ni ayé ọlọ́wọ̀ba àlekíọlá tí ọlọ́wọ̀ba àlekíọlá ti ń ṣe ìbéèrè ìtakò fún àwọn kèfèrí àwọn tí wọ́n ń jọ́sìn fún nǹkan tí ò wúlò nǹkan tí ò láǹfààní kankan tí ó ṣe wọ́n nǹkan tí ò ní ìnira kan tó lè kó bá wọn ó jẹ́ pé àwọn fúnra wọn wọ́n mọ̀ pẹ̀lẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú igi tí wọ́n gbẹ́ ni àbí nínú èrè tí wọ́n ma àbí nínú àwọn nǹkan míì náà tí wọ́n gbé Allah wa ta'ala ọlọ́run alìkẹ́lá wá ń sọ fún wa pé amman hadha alladhi huwa jundun lakum pèsè táwọn rahman tí wọ́n wà á máa fún ó tìrànlọ́wọ́ fún lè ẹ̀yìn yàtọ̀ sí ọlọ́ọ̀bá tó jẹ́ ọba àjọkẹ́ ayé ọlọ́ọ̀bá alìkẹ́láwá ní inil kafiruna illa fi ghurur àwọn kèfèrí tẹ́ rí un ọlọ́ọ̀bá alìkẹ́lá ní kò sí tí wọ́n wà tó tayọ kí ni tó tayọ nú ẹ̀tàn jẹ inú ẹ̀tàn jẹ ni wọ́n wà wọ́n ń tara wọn in tí ò ọlọ́ọ̀bá àríkẹ́lá ní pé àwọn ike ẹ̀kọ́ kalẹ̀ nínú àwọn eré yìí nínú àwọn òsà yìí nínú àwọn ẹ̀dá tẹ́ ń ọlọ́ọ̀bá àríkẹ́lá táwọn náà ni wọ́n ṣe árbìtì fún yín tí wọ́n ní kápá láti ṣe ìjẹ ẹ̀mú fún yín in am dákẹ́rẹ́ ìpọ̀ tọ́lọ̀ọ̀bá àríkẹ́lá bá mú tó bá dáwọ́ árbìtì tọ̀dọ̀ rẹ̀ dúó jíjẹ tọ́lọ́ọ̀bá àlejò ọlọ́bá mú kí ẹ̀dùn ó tí ò mú irúgbìn jáde wá láti lẹ́lẹ̀ mọ́ tẹ́ẹ̀rí ọ̀nà kan ọ̀nà míì wá látọ̀dọ̀ ọlọ́ọ̀bá àlejò ọlá ǹjẹ́ àwọn wọ̀nyí tí wọ́n ní agbára láti ṣe àrísìkí fún yín láti ṣe ìjẹ fún ọlọ́ọ̀bá wá ní من, من هذا الذي إذا قطع الله عنكم رزقه يرزقكم بعده tani ẹni eléyìí tààrẹ ni tó ní kápá láti ṣe àrísìkí fún yín nígbàtí ọlọ́ọ̀bà àríkọlá tó bá dá àrísìkí ti ẹ̀dúó tọ́lọ̀ọ̀bà àríkọlá bá dínà àrísìkí rẹ̀ tí òjò wá pa iná wọ́n ni túnmọ̀ eléyìí náà ni pé la ahadun yu'ti wa yamna ìtumọ̀ náà ni pé ọlọ́ọ̀bà àríkọlá ń sọ fáwọn dòdò yìí ipe kò sí ẹnìkan nínú àwọn ẹ̀dá tó jẹ́ pé yóò tí tó ní agbára láti tani lọ́rẹ tó lágbára láti ṣe nǹkan téèyàn fẹ́ fún yàn wọ̀yọ́mùláú bẹ́ẹ̀ ni kò ní ẹni kò sí ẹnìkan tó lágbára láti kọ̀ dí nǹkan tọ́lọ̀ ọba àlìjọlá bá ṣe fún yàn wọ̀yẹ́rùdú kò jẹ́ lórí ìtò ní kàgbálẹ̀ aláwọ̀bá àlìkẹ́lá ti ṣe àríjìkì fún ẹ̀jẹ́ mú wọ̀yẹ́nsúrú ìlàlá azàwọ̀jẹ́l wàdáhù láṣẹ̀ríkálà òṣèǹ tó lè ṣe gbé lẹ́yìn àyàfi Allah subhanahu wa ta'ala ọba tó tóbi ọba tó gbangba òun náà ló ní agbára òun náà ló ní ìkápá láti ṣe àríjìkì fáwọn ẹ̀dá láti fún lẹ́yìn Allah subhanahu wa ta'ala àríkẹ́lá wá sọ fún wa nígbàtí ọlọ́wọ́ àríkẹ́lá fi léyìn ilẹ̀ fún wa tán fún àwọn gẹ̀fẹ̀rí tó sì jẹ́ pé àwọn gẹ̀fẹ̀rí wọn gan àwọn náà mọ̀ ìpé àríkẹ́lá dé tó lè sí lẹ́yìn ọlọ́ àwọn gan mọ̀ ara wọn nítorí pé àríkẹ́lá sọ fún wa nínú míì bá lọ́wọ́ wọn ìtí wọ́n sọ náà ni pé kí ni láyẹ̀kù lónà Allah tí wọ́n bí náà ni pé Allah so àwọn gẹ̀gẹ̀rí àwọn náà máa kí ọlọ́ọ̀bà àríkẹ́lá ló dá sánmà wọ́n mọ̀ pọ́ ló wọ́n sì mọ̀ pọ́ lọ́wọ́bà ò lè àwọn ẹ̀ àwọn tí àwọn ọmọ àwọn náà làwọn èrè àwọn òòṣà wọn àwọn ni wọ́n gbàgbọ́ bẹ́ẹ̀ ọlọ́run bá alùpùpù láwa ń jó yí wọn pé táwọn èrè yìí táwọn òòṣà yìí wọ́n ní agbára kẹtẹ́ lè ṣe fún yín sẹ́yìn náà sì mọ̀ ọlọ́run bá alùpùpù láwa ní ṣe ọlọ́run bá alùpùpù láwa ní balaju fi ọ̀tún win wọn kò ọlọ́run bá alùpùpù láwa ní àwọn òòṣà rí lájú ayé ìsàmọ́rò fi tòkè yà nìyẹn tó wọ́n kọ̀ntínú tó ń gbogbo àlàyé tọ́lọ̀ ọba alùpùpù wọ́n kàn kí ní oníbẹ̀ láti ṣe ìgbẹ́rùn-ún tọ́lọ̀ ọba àdìjọ́lá wà ifkihim wọ́dọ̀ láàrìhìm afáwà ibn Kathir wọ́n tó ní wọ́n tẹ̀síwájú níbi irọ́ níbi àdáparọ́ mọ́lọ̀ ọba àdìjọ́lá àwọn gẹ̀gẹ̀rí wọ́n máa dá àdáparọ́ mọ́lọ̀ ọba àdìjọ́lá وإذا فعلوا فاحشة قالوا إنا وجدنا آباءنا عليها والله أمرنا بها ẹwọ̀n bá àwọn gẹ̀fẹ̀rí tán bá ti wà tí ó dáa kan tán wá ń kìlọ̀ fún wa ó wà á sọ wípé ìdáǹsẹ̀ yóò bá a ṣe bá àwọn bàbá wa tí wọ́n ń kéénù wọ̀láwà mọ́rọ̀ nàbí ha wọ́n tún máa lọ wípé ọlọ́run ló máa ṣe gan ìbàjẹ́ ẹ́n so ọlọ́run bá àlejò aláṣọ sọ pé sọ fún ọ pé iná láàá láyé àmúrú bíl fàṣà sọ fún ọ pé ọlọ́run bá àlejò ọlá kì í pààyàn láti ẹkẹ́ ẹ̀ma ṣe kíni kí ẹ̀ máa wù àbàjẹ́ kí ló bá wọ́n bá àlejò bá láwọn lórí ẹ̀

níbo wọ́n ti rí eléyìí tọ́lọ̀ ọba àdìgbà fún wọ́n a máa dáadáa parọ́ mọ́ ọlọ́ọ̀ba àdìgbọ́lá tó látara pé kí ni látara pé wọ́n bá àwọn tí wọ́n bí wọn lórí ojú ọ̀nà àmì wọ́n ti ni wá ó nígbà tó ti wá rí gbáhùn wọ́n ọlọ́ọ̀bà láti ọlọ́ọ̀bà níbi kíni níbi ìgbẹ́rù parí wọ́n tẹ̀síwájú níbi ìtayọ àlà ìtayọ àlà òtúwìn wọn kò fi mọ̀ ànádàtí ní wọ́n sìdìbàr wọ́n tẹ̀síwájú níbi kíni ìgbẹ́rù parí tọ́lọ̀ ọba àríkọlá níbi ìṣẹ́ kọ́ńfínà ìláyàgbàgbà tọ́lọ̀ ọba àríkọlá àti kíni àti ìmá láyà láti múrí kó níbi òdodo tọ́lọ̀ ọba àríkọlá fi rán ànádàtí sallallahu alaihi wasallam sí wọn ó jẹ́ pé òdodo tọ́lọ̀ ọba àríkọlá fi wọ́n kọ́ wọ́n láwọn ní ti kíni wọ́n láwọn ní gbọ́ la yasma'una lahu wa la yattabi'una wọ́n sì kọ̀ wọ́n láwọn ní tẹ̀lé ọlọ́run bá alikọ́lá wá nígbà tó júwe tó sọ ilé ìfáwọn gbèbèrè tán ọlọ́run bá ń bèèrè lọ pé afaman yamshi mukibban ala wajhihi ahada àhàdà tẹ́rù ẹni báwọn ló mọ̀nà jù ní tẹ́rù ẹni báwọn láàkọ̀ọ́kọ́ sí gíní láàkọ̀ọ́kọ́ wà lójú ọ̀nà ní àmà yamshi sawiyan ala siratin mustaqim àbí ẹni tó jẹ́ pé ó ń rìn ẹ́ lẹ́ni tó tó gíní lẹ́ni tó dúó dédé lórí ojú ọ̀nà tó dúó dédé ẹni tó kó náà dúó tọ́ ìwọ̀n rìn lórí ojú ọ̀nà wo ojú ọ̀nà tó jẹ́ pé mustaqim ojú ọ̀nà tó tọ́ ojú ọ̀nà ọlọ́ọ̀bà àlìjọ́lá ọlọ́run wá ń bi wọ́n léèrè pé ta ló mọ̀nà nínú àwọn méjèèjì ta ló mọ̀nà nínú àwọn méjèèjì ẹ̀rí afọ́nà ibn kathir alayhi rahmatullah wọ́n ni wa hadha mathalun darabahu Allahu lil mu'min wal kafir wọ́n ni a eléyìí àpèjúwe ni ọlọ́ọ̀bá àríkẹ́lá sí àpèjúwe mùmìní àti kèfèrí kí ọlọ́ọ̀bá àríkẹ́lá fi sí àpèjúwe kèfèrí ẹ̀rìn lẹ́n gíní ẹn tó dojú ẹni tí máa wá ní ìṣẹ́ tó dojú bolẹ̀ ó túnmọ̀ pé kò ní ṣe kí ni kò ní wọ́n tó ń lọ kò ní wọ́n tó yà sí ẹ́ kò ní mọ̀ ọ̀tún kò ní mọ́sì sábà ló kọlù nǹkan kò tí ẹ̀wọ̀n kó ń kọlù nǹkan ọlọ́ọ̀bà àdìjọlá ní ẹni tó ń rìn bẹ́ẹ̀ tóun ló mọ̀nà ni ẹ́ àbí wọ́n ní wàlkáfíìr masaluhu nínú ojú ọ̀nà àtúndé bèríwà àkójú ẹ̀dà gẹ́gẹ́ ẹni tó dojúbọ̀lẹ̀ tí ẹ̀rẹ̀ ni ayyamshi munhaniyan lámùsàwìyàn ó rí ìrìn lẹ́sẹ̀ gíní ẹni tó tẹ́ kọ̀kọ̀rọ̀ báyìí lámùsàwìyàn ala wajhihi ay la yadri ayna yasluku wala kayfa yadhhab kèbèrí kò mọ ilé ojú ọ̀nà tó ń tọ̀ kò mọ ojú tó ń lọ kò mọ ojú tó ń dájú bọ́ ó kàn sí pé ìsàn lọ ó kàn já lọ gbogbo yóò já sí kòtò eléyìí òun náà làkòjú àwọn kèbèrí oná ló fà tó fi jẹ́ pé ẹ̀ẹ̀lẹ́ ní kèfèrí tó wà lójú ọ̀nà tó tọ́ ẹ̀rí gbogbo nǹkan rẹ̀ pátápátá ẹ̀ àtòrìjẹ́ ní ọmọ jẹ́ ìròrí oná ní wọ́n fi ṣe gbogbo mẹ́jọ́ wà mẹ́sọ ní ẹ̀sì oníṣì ìgbàgbà tí ó gbà ìjẹ́ ìfẹ́ alaihi wasallam tí ń tẹ̀lé alukur'an alukur'an àti sunna òun yóò wà ní ẹ̀gbẹ̀gbẹ̀ rẹ̀ òun náà ní ọmọ gáìjẹ̀ tó bá fẹ́ fìdí àyín yóò dá padà sáàrin tó bá tó fẹ́ fìtọ́sí yóò dá padà sáàrin

بين وهو في نفسه مستقيم وطريقه مستقيمة sáàlè fi rẹ̀ pé yàní ẹn tó jẹ́ pé ó gbó lórí ọ̀nà tó kíyà ọ̀nà tó mọ́sánjá tí ó sí iyèméjì bẹ́ ọ̀nà tí ó sí ìdàrú bẹ́ tí ó sókùnkùn bẹ́ ẹn tó dúró lójú ọ̀nà yìí tó jẹ́ pé òun gẹ́gẹ́ fara ẹjú tọ́ ó tún wá rìn lórí ojú ọ̀nà tó tọ́ ọlọ́ọ̀bà àríjọlá ní irú ẹni bẹ́ẹ̀ mọ́kùdín bíi ila al-jannati sayha tètè ojú ọ̀nà kíni lójú ọ̀nà yìí òun náà ni ó padà gbé lọ tí ó fi tẹkíni tí ó fi lọ lè wọnú àlìjáná ọgbà àdẹ̀rà ọgbà àdẹ̀rà tọ́lọ̀bà àdìkẹ́ ọlápàá lẹ́sìkalẹ̀ fáwọn tí wọ́n ti kíni táwọn tó bá jẹ́ mùmí ní ọgbà àdẹ̀rà tó fẹ́ wàá mẹ́lìkáàfíù wọ́n ní ẹ̀rí ẹni tó bá wá jẹ́ tètè rí fàìnáwó yóò ṣarú yamṣi aláwọ́dé yìí ilà náà jahannam àwọn tètè rí ọlọ́ọ̀bà àlìkẹ́ ọlọ́gbọ̀n tó bá jẹ́ ọ̀gbẹ̀rẹ̀ àlìkẹ́

ọlọ́ọ̀bà àlùkẹ́lá yóò jẹ́ sí kíni ọya ẹjọ́ ogun wọn dìde wà mà kí ánú ya àbùdúnà min dunillah àti gbogbo nǹkan bí i wọ́n jọ́sìn fún lẹ́yìn ọlọ́ọ̀bà àlùkẹ́lá fahduhum ila siratil jahim ọlọ́ọ̀bà àlùkẹ́lá ni ẹlìdì wọn ẹ̀tọ́ wọn sọ́nà lọ sí ojú ọ̀nà siratil jahim ojú ọ̀nà iná jahim ọlọ́ọ̀bà àlùkẹ́lá ni ẹyà ẹlìdì wọn lọ rahimahullah inú musnad imam ahmad inú hadith anas ibn malik radiyallahu anhu anas ibn malik ó sọ báyìí pé ila ya rasulallah ẹ̀pánà ila ya rasulallah wọ́n ní ìrẹ̀ òjíjẹ́ allah wọ́n bèèrè àwọn sàábé náà bèèrè àwọn nàbí sallallahu alaihi wasallam wọ́n ní kayfa yuhsharu an-nasu ala wujuhihim wọ́n báwo ni ó ṣe rọrùn

أليس الذي أمساهم على أرجلهم قادرا على أن يمشيهم على وجوههم الله بارك لاني أبا تقول لك بقى تجاكي أنا لو دعوة أبا تقول لك ما بتلي بيرين لا ولا تجي تجي لا بما فيني ṣé àwọn aláṣí sì pé ẹgbẹ̀ méjì láàmù sí ìfọ́lọ̀ ọba àríṣọ́lá ìfọ́lọ̀ ọba àríṣọ́lá òun náà ló ta tó ká máa ẹgbẹ̀ méjì ó dá àwọn míì nínú àwọn ìdátọ́lọ̀ ọba àríṣọ́lá dá káwọn ọmọ ọdún ní káwọn ọmọ ìgbàwọ́ délẹ̀ rìn ó sì dá wọn míì tí ẹgbọ́lọ̀ bá lè tọ́lá dá wọn tó jẹ́ pé wọ́n mọ̀ wọ́ rìn ẹgbọ́lọ̀ bá lè tọ́lá ló dáhùn tó ti wù àníbi wá fún wọn létí pé ṣé ọba tó lágbára ẹ̀ẹ́n ọba tó dá wọn nígbà tí wọ́n fẹsẹ̀ وهذا وني وهذا الحديث حديثه يعني هو كني هو صحيح البخاري حديث مسلم so a ọlọ́run bá ni ọlọ́run bá àlejò ọlọ́run la wà ń ayé kan ni èyí tó jẹ́ àkọ́kọ́ ìgbésí ayé fún wa òun náà ni ayé a rí pé ayé tó yàtọ̀ gẹ́gẹ́ lórí sí ilé ayé tápàdà wá díwá sí inú ìyá wa tẹ́kọ̀ọ́tẹ́ nínú ìyá wa ààrẹ lọ́bìdọ́ká jáde ojú a wà náà láti máa sùn ibẹ̀ náà láti jí ibẹ̀ náà láti máa jẹ ibẹ̀ náà láti máa mu ibẹ̀ náà láà máa sọ̀ sí ẹ́ ibẹ̀ náà láà máa yàgbẹ́ sí gbogbo ọ̀dọ́ pátá dáa máa ń fẹ́ gbogbo ẹ̀ láàmà rí bẹ́ẹ̀ so ìgbádùn wà ń bẹ́ẹ̀ tó jẹ́ pé kò sí ìnira fọ́mọ ènìyàn nígbà wá kò níbẹ̀ àwa bọ́ sínú gíní àwa bọ́ sílẹ̀ ayé ẹ̀rí pé òfin tí ń gọ́bà ilé ayé dáa lò ó yàtọ̀ sí òfin tí dáa ń bá bọ̀ nínú ìyá wa tẹ́bá wo ẹ̀rí pé ọmọ nígbà wọn bá lè tẹ̀sí ma ẹ̀rí pé gbogbo ọ̀gá pátápátá òun náà láàmú bá gbé gẹ́gẹ́ bí ó fi wà níbi tí ń bọ̀ wá kò lè dá jẹun á gbé sí lẹ́nu ni tó bá tọ̀ tó bá yàgbẹ́ gbogbo nǹkan àmọ̀ ṣe fún un tó bá wá yá nǹkan yóò máa wá sí kíni nǹkan yóò máa wá yí padà díẹ̀ díẹ̀ yóò máa wá yí padà díẹ̀ díẹ̀ yóò fi wá di pé kíni òun náà wà ní kápá láti máa jẹ láti máa mú fúnra rẹ̀ tó bá yá òun náà ní kápá láti máa ti sáàyè fúnra rẹ̀ láti máa lòkè láti máa lọlẹ̀ láti máa wá jẹ láti máa wá mímu kò ìgbésí ilé ayé kan tó lè léyìí tàbátán kò níbẹ̀ ta ló ṣe gbogbo àwọn òfin ta ló tó máa rí bẹ́ẹ̀ Allah sábàtún wá kò nínú ilé ayéta wà yìí sáàtún wá bọ́ sí alhayatul barzakhiya ìgbésí ayé àkónúhojì yàní tó wà láàrin ayé àti alkiyama ẹ̀ òun náà ni wọ́n pè ní albarza tàbí wà sínú sàárè eléyìí nísìnyí òfin nísìnyí lọ́tọ̀ ìgbésí ayé ní òun náà sìn lọ́tọ̀ tó tó jẹ́ pé anábìsọ̀lá wà ọ̀sálàm anábìsí pé irú gbẹ́gbẹ́ ayé lọ ní ó ṣe rí táà bá ń fi ojú ilé ayé ìgbà ìwò á sì máa fi ọ̀rọ̀ ọlọ́ọ̀bà lè tẹ́lá nírọ́ ẹwù sàárè nìsín sàárè tá a gbẹ́ tá a gbé òkú síbẹ̀ ẹ̀ tí wọ́n ti pa tó anẹ́sọ̀láwà alaihi wasallam wá ní àmàlẹ́kẹ̀ wà yọ sí òkú tó wá yọ sí wọn àgbè ìkòkó ẹ̀ inú sàárè tó jẹ́ pé sàárè ìjà àmọ́ wá ìmájì pé ànábìsí ni wọ́n gbé jòkó wọ́n ti kàn pé ìlọ rẹ̀ so kí ló fà á torí pé àwa ń lo òfin ilé ayé tó kù ti kó òun náà láàrin jẹ́ nínú ìlàfẹ́wọ́ bí kọ̀ bí i òfin inú sàárì anábi sallallahu alaihi wasallam anábi ní ẹ́ inú sàárì ẹ́ ọlọ́ọ̀bà àlùkọ́lá yóò fẹ́ fún ẹlòmíì yóò sì fún òkùnkùn ilẹ̀ ẹlòmíì

abábẹ́jọ́ abátẹ̀ẹ̀kẹ́ abátẹ̀ẹ̀kà torí pé ìgbésí ayé yẹn yàtọ̀ ọkùnrin kan tó ń sọ wórówóró yóò ní ìpolóńtò wá sí tó ibi wá sí tó lóun ṣe ó ní alákùnrin kan ó wálé láti kíni ó wálé láti Amẹ́ríkà àbí láti àbúrò yìí pé bàbá rẹ̀ kú ìyá rẹ̀ sì pé ni. bá wa fi yàrá ìta ìjọba tí wọn bu ìpè nínú ẹ nínú sàárè tó bu ìpè sàárè yóò kárí pé yọ ibẹ̀ papọ̀ mọ́ oṣù náà onígbà tó yá ọ̀padà wá sọ yọ oyin tó wá padà sí ìdókòtì ẹ òun náà ní kíni òun tí ó fi tí ó fi ráyè <laughs>

wọ́n ni ààrẹ ah, lè wúsàárè yẹn wọ́n nígbà tó wọ́n wúsàárè bó ti bá bàbá rẹ̀ tí wọ́n dá kúnlẹ̀ nù sàárè nù ẹ́ ọ <laughs> wá bá sẹ́kẹsẹkẹ lọ́rùn rẹ̀ ó bá lọ́wọ́ rẹ̀ ẹ yálà yàrá òwúrọ̀ àwọn nǹkan ẹ̀ àwọn pé ẹ́ ṣe nígbà láti sọ báyìí ọ̀nà fẹ́ gbé ìgbà láti

ẹ àwọn nǹkan tí ò tẹ́lẹ̀ àwọn nǹkan tí ò pọ́síbù ẹ fún àwọn ọmọ wa bí ẹni kọ́lá nǹkan báyìí wá ṣẹlẹ̀ òwúrọ̀ àwọn nǹkan báyìí àyà gbọdọ̀ sọ́ra nípa rẹ̀ torí pé yóò máa túmọ̀ pé yẹn dá àdàpọ̀ àrọ́ mọ́lọ́ ọba nìkọ́lá láàbá ti lẹ́yìn lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam pé àtàlẹ́ sallallahu alaihi wasallam ní fún wa ní nípa ọ̀rọ̀ náà. Bíta ti lọ, òun náà ni pé ọlọ́ọ̀bá àríjọlá, àwọn sàárì ànábì, ẹ́ wọ́n bí ànábì sallallahu alaihi wasallam ìpè bóòlù ọlọ́wọ́ ti jáwẹ̀ ẹ̀dìdẹ ẹ̀ gbogbo gbangba wájú wọn báyìí mẹ́mọ̀ dín rìn ẹ̀ anájíṣà ti fún ọlé sí ìpè ọba tó lágbára láti dá wọn tí wọ́n bẹ̀tẹ̀ wọn rìn fóòn náà ni wàá lágbára láti dá wọn tọ́mọ sí kíni tọ́mọ fojú wọn rìn tó ìdáná sallallahu alaihi wasallam fún wọ́n ní ìrà náà ti sọ fún wa pé Allah subhanahu wa ta'ala huwa alladhi aja'akum òun náà ni ọba tó dá yín òun náà lọ́ba tó tẹ̀dá láti di àìsí ọlọ́ọ̀bá àdìsọ́lá wa mú yín wá kẹ́ máa bẹ wa ja'ala lakumu as lẹ́gbà tọ́lọ̀ ọba àlejò aládá ìta wọ̀jẹ́ àìlẹ́lẹ́kùn mùsùlùmí ọlọ́wọ́ ọba àlejò aládá wọ́n ṣe ìgbọ́rọ̀ fún yí etí ìgbọ́rọ̀ okùn ilé tí ẹmà fi gbọ́rọ̀ tọ́lọ̀ ọba àlejò aládá dá ẹ̀sìn ìgbà gbọ́rọ̀ awọn nǹkan ti dínkù fún yà torí ẹni báwọn a máa rí níbi bí ah, ẹni yìí ìdẹ́gà rẹ̀ ti fún ọlọ́run bá àdíkọlá ní ọba tàà ń wí yìí òun náà ló dá ojú fún yín ojú tẹ́ẹ̀kín rí ìjámù papọ̀ ẹ́ ojú tẹ́ẹ̀kín rí náà so àwọn afáàjẹ́ kó yíwa pé ọ̀tọ̀ ni ọ̀tọ̀ ni al-ayn ọ̀tọ̀ ni al-basar àbí al-basar so ọ̀tọ̀ ni ojú mọ́tẹ́gùn mọ́lẹ̀ ìdá àmúwò rẹ̀ ojú gangan ojú iná ọ̀tọ̀lélé yìí so albasira yìí òun náà ni ibi máa wà fún yà tí ó fi mẹ̀yàtọ̀ láàrin ọ̀nà àmà àti ọ̀nà ẹ̀ ọ̀nà àmì òun ni máa wà fún yà so ẹlòmí ń bẹ yóò ní basira ẹ̀ àmọ́ kò ní ní kíni kò ní ní àyìn ẹ̀ kò ní ní àyìn rọ̀ ẹjú ń bẹ rí wájú àgbáwájú àyìn ojú bẹ lérí kò ní ní àìmọye wà wọn bẹ́ẹ̀ pé ọlọ́ọ̀bà àlejò aládáhùn náà sì dá bẹ́ẹ̀ pé ojú rẹ̀ padà lẹ kò rí nàmá ó sì wúlò ó sáfà ẹni rí nà lọ. ẹwùn sẹ́kọ̀ọ́ ibn Baz alayhi rahmatullah tó tí wọ́n ní tó ní fi ìpín bá fi jẹ́ níbi tó ní ṣe pẹ̀lú àlámàrí ẹ̀sìn ẹni tí ò rí náà ẹ̀ ó sì ń darí àwọn tí wọ́n ti gíní àwọn tí wọ́n rí náà a rí ó tún bá dé pé ó tún jẹ mú kí àwọn bàbá wa ní àwọn tí ó rà lóríṣiríṣi wọn làwọn wa ìjẹ́ pé tí ẹ̀ bá ń kà tí ẹ̀ bá ń gbọ́ èyí ti máa fíìlì ìmálẹ̀ nínú ọkàn látara kíni látara àwọn àlàyé àwọn àlàyé tí ò ní sí ẹ́ tí ò ní sí ìlọ́ nǹkan lọ́rùn bẹ́ẹ̀ wọn ò ní lọ́ọ̀rọ̀ ọlọ́run bá lókè lálọ́rùn wọn ò sì ní tẹ ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam bá wọn máa ṣàlàyé yóò sì máa dédé pẹ̀lú títọ́ pẹ̀lú àdámá dáadáa tọ́lọ̀ ọba àlùkò ọlá òun náà ló ti ọkàn ó dá ọkàn fún yín àbáwá ibi tẹ̀sí wọ́n ní ayé al-uqul wal-idrak yàní ọlọ́ọ̀bá àdúgbò alóṣù látàrí fún yín àti ìmọ̀ àdékìní ìmọ̀ ní lépa bá nǹkan tí ẹ̀ mọ̀ fílì nǹkan ọlọ́ọ̀bá àdúgbò alóṣù inú àwọn nǹkan tá a máa fi fílì nǹkan tá a máa fi òun náà ní àwọn nǹkan wọ̀nyí inú ẹ̀ òun náà ní ojú wa inú ẹ̀ náà ní etí wa so gẹ́gẹ́ náà ni inú ẹ̀ náà ni al-afida inú ẹ̀ náà bàkan wà so ọlọ́run ọba àdìsẹ́lá wá ní ọba tó dá ọba yìí náà ló dá àwọn nǹkan wọ̀nyí fún yín ọlọ́run ọba àdìsẹ́lá wá ní wal-afidata qalilan ma tashkurun ọlọ́run ọba àdìsẹ́lá ní díẹ̀ ẹ́ díẹ̀ òun náà lọ́pẹ́tẹ̀ máa ń dá fọ́lọ́ lórí gbogbo àwọn kòtò fún yín gbogbo àná là ń dá ọpẹ́ àwọn nǹkan wọ̀nyí tọ́lọ́ ọba àdìsẹ́lá ti fún wa tí ó sì ṣe fẹ́ lómi ojú lásán káàkiri rí na ẹwọ ìdí nẹ́pà ń gbà lọ wa lórí kékeré lórí kíkà bá àtẹná lásán wọ́n wá gbowó yìí ẹ kéde pé á di kíláàsì pé kíláàsì láká níná tábàlà fẹ́ lo ẹ tábàlà fẹ́ lo nǹkan ní àárọ̀ ètò ìjẹnẹrétọ̀ ẹwọ́ tà náà ọlọ́ọ̀bà àti sọ́lá wá fún wa ní ojú gílọ̀ flag kò sí fàárí jáde ojú wa òsìpá fárọ gílóòbù òsìpé ẹ́ ọmọná olójú lọ gbàta ọmọ amòdé gbà eléyìn ọlọ́ọ̀bà ìgbọ́lá ní ẹ̀ nínú máa tẹ̀sùrù الله ابن كثير أي يعني أي قل ما تستعملون هذه القوى التي wọ́n ní túnmọ̀ eléyìí pé díẹ̀ ní ọpẹ́ tẹ̀rẹ̀ máa dáfọ́lọ́ ọba àlejòọ́lá wọ́n ní túnmọ̀ eléyìí náà ni pé ó kéré nínú ọ̀nà tẹ́ ẹ máa ń lo àwọn agbára tọ́lọ̀ ọba àlejòọ́lá ti fún yìí láti máa fi tẹ̀ láti ọlọ́ ọba àlejòọ́lá àwọn tọ́lọ̀ ọba àlejòọ́lá ti fún yìí nínú agbára ẹ kì í lò díẹ̀ nínú yín ni máa ń lò níbi títẹ̀ ní ni máa ń lò nínú

ẹlòmí ìdọ́kà níjẹ ẹ̀dọ́kà fún wọlé lọ́dọ̀ lọ́ọ̀bà àlùfẹ́lá òun náà ni kó kọ́lé ó sì kí ó sì rà mọ́tò tí ọ̀rá sì kọ́ tí ò sí tó rà yóò sì máa ríra ẹ̀mí rẹ̀ ti ọlọ́run ti sọ̀rọ̀ fún ó bá máa gbérí náà ẹ̀rẹ̀ tó ti gbogbo dúkìá ó ti gbogbo nǹkan ẹ̀ tó kò sì lálàáfíà kò sì owó náà àlàáfíà yẹ ẹlòmíì wọn lóní ní heart problem ẹlòmíì ní kidney problem ẹlòmíì ní liver problem ẹlòmíì ní diabetes ẹ̀ àtàwọn ẹlòmíì ní cancer láwọn àrùn oríṣiríṣi tó yẹ pé bẹ́ẹ̀ bá dé ilé ìwòsàn ẹnu ọba pàdé ńbẹ kò tó wáyé pé èèyàn máa ní òun lárùjìnlẹ̀ ni ìwúrọ̀ àwọn eléyìí èèyàn gbà pé ọlọ́ọ̀bà àdìjọ́lá àlàáfíà lásán gan orí kan ni tí ò sí fowó rà. ọlọ́run bá lùkẹ́ látọ́ máa sọ fún wa síwájú pé kúlùú wà lẹ́sìn ìrọ̀lá ọ̀kún jẹ́ àrùn ìrà náà sọ fún wa pé ọlọ́run bá lùkẹ́ wà lẹ́sìn ìrọ̀lá ọ̀kún jẹ́ òun náà ni ọba tó jẹ́ pé òun náà ló fún ayíká lórí gbogbo gbogbo yín pátápátá ọ̀dọ̀ ànábì ádámù láti yín padà sí ànábì ádámù wà ní láti gbé láti gbé láti gbé lọ́wọ́ àlejò láti já látara ìfẹ́ ẹ wá wo látara ànábì ádámù ọlọ́wọ́ àlejò lọ́wọ́ sí kí ni ó wá fún wa kárí ilẹ̀ àwa pín sórí kìrìsì ìgbéyẹ̀ yìí ta pín sórí kìrìsì yìí àwa ni àwa di ẹlẹ́yà ní yàrá yàrá wa ó wá di pé àwọn kan wá rí fáwọn lọ́la ju àwọn kan lọ àwọn kan dúdú ala àwọn kan làwọn developed country àwọn ìlú wọn ti dàgbàsókè ala àwọn kan ní developing country àwọn kan làwọn sẹ́yìn dàgbàsókè ala àwọn kan ní under developed country ala àwọn kan tí wọn ò jẹ́ kí ni wọn ò jẹ́ nígbà dàgbàsókè rárá gbogbo apápátá ibi ọ̀sán àláìsí wá bákan kan náà ní gbọ́ ọlọ́run bá àlìsọ́lá ní sọ fún wọn pé Allah subhanahu wa ta'ala òun náà ló kan yíká sórílẹ̀ أبوها ابن كثير ولأي بثكم ونشاركم في أقطار الأرض وارجائها ìtumọ̀ náà ni pé ọlọ́ọ̀bà àríjọlá ó fún ayé káàkiri ó dá ayé káàkiri ẹ́ ó pín ayé káàkiri lori ààyè kọ̀ọ̀kan lawon káàkiri láwọn agbègbè ẹ lórílẹ̀ ẹlòmí bẹ nísìnyí àwọn pẹ́ra wa àwọn eléyìí bọ́ọ̀lù sí Europe àwọn eléyìí Áfíríkà

ìdí máa ń fọ́yàn á máa tí máa pẹ̀yàn gíga ìyàjẹ̀ gíga òun náà ti bẹ̀rẹ̀ ọlọ́ọ̀bà ìjọlá ọlọ́ọ̀bà ìjọlá ti sọ fún anáà sọ̀rọ̀ àti ìnà àtàràmà fún ẹ̀yìn ìdàlá sí àtọ́kùn ẹni tó páyọ̀ ọlọ́ọ̀bà ìjọlá jù nínú yín ẹni tó ní àpárí jù lọ́dọ̀ ọlọ́ọ̀bà ìjọlá òun náà lẹ́tọ́ bẹ̀rẹ̀ ọlọ́ọ̀bà ẹni tó ọlọ́ọ̀bà ìjọlá sọ pé lágbáwá ni ọlọ́ọ̀bà ìjọlá sọ pé èèbó ni ọlọ́ọ̀bà ìjọlá sọ pé aláwọ̀ dúdú ni ọlọ́ọ̀bà ìjọlá ó gbé gbogbo wa sí ipò kankan náà pé tákànkan gbogbo wa nítorí wá ṣe àdáyẹrí láàrin wa ẹni tí ó jẹ́ alápẹ̀lọ́dọ̀ ọlọ́ọ̀bà àlùjọ́lá òun náà lẹ́jọ́ sí kíni yóò jẹ́ àtìmọ́ ọkùnrin ẹni tó bá fi páyọ̀ ọlọ́ọ̀bà àlùjọ́lá jù nínú ní ọlọ́ọ̀bà àlùjọ́lá mi làwọn àlùjọ́lá mi sọ fún abúlé àfọ́ndàlẹ̀ àrọ̀bí alàlẹ̀ àjẹ̀ àlẹ́bí ní kò sí ọlá kankan tí lárúbáwá ní lórí ẹni tí èké lárúbáwá èmi lárúbáwá ẹ ọkà pupa ni

kuma ti a sọ náà àwọn àmì rẹ̀ ó tún sọ pé nínú ẹ̀ náà ni ìtìláàbù àìsìnàjò pé ahàyín yíyàtọ̀ ahàyín yíyàtọ̀ ọba àdìjọ lásán bí ìtìláàbù àìsìnàjò kéèṣe tító bí ahán ẹgbẹ́ ahán ìwá gùn sí ahán ejò àbá ìwá fẹ́ ẹ́ tó wá lọ sí àwọn ìlú kan tó jẹ́ pé a jọra wa báyìí pẹ̀lú àwọn ọdún yẹn àwọn áfíríkà nìkan àwọn dúdú níyàn wá lọ́rú Guinea lápèjúwe àdúgbò lọ́rú Kútọ́nù àdúgbò lọ́rú Ghana yóò pàdé ẹlùmí báyìí tí wà sọ fún pé ẹ̀ta àárọ̀ ó ti sọ fún pé ẹ̀ta àárọ̀

ọlọ́run wá fani káàkiri ẹ̀ ó fani káàkiri lórílẹ̀ pẹ̀lú kí bí ahọ́n yóò ti jọra wọn ìlú káàkiri fún inú èdè yìí wà àlùwáàlì fún bákan náà nínú àwọn kíni nínú nínú àlùwáàlì fún nínú àwọn àwọ̀yìn àwọ̀yìn àwọ̀yìn ò wọn wà fún wọ̀súwàrì fún àtàwọn sákìlù ẹ́n ṣákìlù àwọn ìṣàlù ń sáṣọ ní ẹ́n tẹ́bẹ̀ náà ni ẹ́ àṣàlùkún wọ̀súwàrìkún àwọn àwòrán yìí jọra aláwọ̀bà ìṣọ́lá ó ṣe ibẹ̀ àwọn yíká àti lórílẹ̀ ẹ̀rí ìgbàtọ́lọ̀ọ̀bà ìṣọ́lá yóò wá parí áyà yìí ó ní wà ilẹ̀ yìí tó ṣàrù bọ́lọ̀ọ̀bà ìṣọ́lá ti wá pín káàkiri tó sàn káàkiri tó ilẹ̀ ẹ̀yìn bẹ́ẹ̀fẹ́ bẹ́ẹ̀ pọ̀ wà ilẹ̀ yìí tó ṣàrù ọ̀dọ̀ ọlọ́run bá nìtọ́lá òun náà lẹ́ padà padà sí lẹ́gbàtẹ́ bá ti kíni lẹ́gbàtẹ́ bá kò láyé tán ayé tẹjìmọ̀únà bá dá hádà tàbárù pọ̀ ṣàtà ìtumọ̀ náà ni pé ẹ padà papọ̀ sójú kan lẹ́gbàtẹ́ ti kíni lẹ́gbàtẹ́ ti pátá

àwọn tó ní ṣe pẹ̀lú àdéhùn yà láti fi jẹ́rù bà àwọn kèfè rí òun náà ní ìdàtọ́lọ̀ òun náà ní ìtọ́lọ̀ bá àlùkẹ́ láńsọ nípa pé ẹ ọ̀dọ̀ rẹ̀ náà lẹ́sẹ̀ kí ni òun náà ló dá yín ọ̀dọ̀ rẹ̀ náà lẹ́ padà sí. ẹ rí i pé nínú àwọn àyàfi kọjá sẹ́yìn ẹ ọlọ́run bá àlùkẹ́ láti sọ àwọn oríṣiríṣi ìjìyà ẹ tí ń bẹ bá àwọn kèfè rí nínú lẹ́bí ẹ nínú orúkọ rẹ̀ nínú lẹ́bí ọlọ́ọ̀bà àlejò lásọ pé ìdọ́lọ̀bà àlejò lásọ pé ọ̀pẹ́ ìlọ́láwùn káza náà tó ha alámúyá àti fún nàbíyè ẹni pé ibi ayé àyẹ ọlọ́ọ̀bà àlejò lá ń júwe yàtí wà fáwọn kékeré wàlílẹ̀dínà káfàrú bí rọ́bìhìn àdáàbù jahannama wà bí ìsàlì mọ̀fíì ọlọ́ọ̀bà àlejò lá ń ròyìn sí àwọn kékeré tí wọ́n sá ìmòrí tọ́lọ̀ọ̀bà àlejò lá ìyá ẹlẹ́ta ilé ìrògbẹ̀ wa àdáàbù jahannam ìyá jahannama bẹ̀ fún wa wà bí ìsàlì mọ̀fíì a ìyẹjẹ́ ajá ìnámà yìí ó burú jáì nígbé ẹ̀mà darí sí ọlọ́bàá yóò tó ń sọ ìjọ máa ṣe láàrin wa ìdá olùkò fi àtẹ́mi ó láhá ṣe ìkọ̀wọ̀ yá takó gbogbo tọ́nà ọba àríkẹ́ ọláròyìn rẹ tó ròyìn fún àyí tí láti gbé kíni láti fi pe àwọn gbèdè yí padà láti gbé tọ́dọ̀ àmọ́ títọ́ orí ọlọ́ọ̀bà àríkẹ́ ọlá kí wá láwọn gbèdè yí wá inú ọmọ wa alifáà ti ọlọ́ọ̀bá àti ìjọba aláwọ̀ sínú ni pé mọ́tà àgàlùwà ó gbà lóhùn tó ń sọ fún wa yìí ẹ gbogbo ọlọ́wọ́ fi àjẹ yìí ẹ fi kínní gbé tó kó ju ilé ẹ̀ ní ni gbogbo èyí ẹ mọ́tà àgàlùwà ìgbà wo ni ó gbà tó ń gan ẹ wo tàlẹ́ burúkú ẹ wo ìtàmù wá ṣe gíní ó jẹ́ kọ́kàn wọn lè kòkó débi pé wọ́n wá ń ṣàlẹ́jì òjíṣẹ́ wípé mẹ́ta hazal wa'd ogun àwọn àdéhùn tó ń sọ yìí ìgbà ó lè ṣẹlẹ̀ gan ẹ̀ǹkún tó ń sọ ìsìn yìí tó bá jẹ́ pé olódodo ní lóòótọ́ sáàkódodo rẹ̀ ń sọ lórí gbogbo àwọn gàdá ń kàkàrẹ̀ fún wa yìí mẹ́ta hazal wa'd ìgbà ó ní àdéhùn yẹn ìgbà ó lè ṣẹlẹ̀ àwọn abẹ́ àmì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ẹ̀rí pé ìbéèrè yìí lábẹ́ àmì sallallahu alaihi wasallam kìí ṣe ibi àkọ́kọ́ ní súrà ní àwọn oríṣiríṣi bẹ́ẹ̀ tó jẹ́ pé àwọn kèfèrí ọlọ́ọ̀bà alìkọ́lá tí ó yíwọ lọ́jọ́ alaihi wasallam ibòmí ọlọ́ọ̀bà alìkọ́lá ní yẹ́sì abúnáta ẹ́ àmìsà àti àyànà mọ̀tàhà wọ́n wá pé àmì alaihi wasallam ní sọ́jọ́ gbé ìgbà wo ló ṣẹlẹ̀ gangan ẹ̀rí pé ọlọ́ọ̀bà àdìsọ́ lájú tó ó sì ká àdìsọ́ láwà àdìsọ́ láwọn tó kàn pé fí máa ń dá lè zìkìrà kò sí inú dáadé máa àdìsọ́ láwà àdìsọ́ láwọn tí wọn tó báyìí làwọn ti bèrí wọn a máa ṣe kíni wọn a máa láyà láti ṣàlẹ́jì ànábì wọn ọlọ́ọ̀bà àdìsọ́ lá ó ní kí ànábì òkun wọn létí pé kò ìlà balẹ̀ ìlmọ̀ ìjà lá ẹ ànábì sọ fún wọn pé ìmọ̀ nípa ọjọ́ òbí àti àmọ̀ ń béèrè yìí ìjà lá ọ̀dọ̀ ọlọ́ọ̀bà àdìsọ́ lá ní ọlọ́wà ilmu sáà ọ̀dọ̀ ọlọ́ọ̀bà àríkẹ́ ọlánìkan ló wà ọlọ́ọ̀bà àríkẹ́ ọlọ́ òfin hàn kankan la malakun muqarrab la malakun muqarrab wala nabiyyun mursal kò sí màláìkà kan bóni tí mọ́lọ́ọ̀bà àríkẹ́ ọlá tó tọ́lọ̀ọ̀bà àríkẹ́ ọlá wà fi mọ̀ pé ọjọ́ báyìí wọ́n náà jẹ́ ọ̀gbẹ́dà sí àmóde tó bẹ́ẹ̀ náà ni kò sí ànábì kan tọ́lọ̀ọ̀bà àríkẹ́ ọlá àwọn kòkòrò wá béèrè ìjọ òlọ́jọ́ òǹgá ọlọ́run bá nìkan láwá ní kánàbí òkun wọn létí pé ìnámàlẹ̀ ilmu ìjọba ìmà nípa oúnjẹ ìbéèrè nípa ọjọ́ ìjọba ọ̀dọ̀ wọ́n ní ìtumọ̀ ilé pé kò tó lè máa ọjọ́ ògbéjà ti àmà yóò àlàtà ayé tí ó sọ ẹ́ precisely kí á báyìí àtò báyìí géètì báyìí ọjọ́ báyìí inú ọdún báyìí inú oṣù báyìí àtò báyìí. ọlọ́run ọba àdúgbọ́lá òun nìkan ló ṣe kí ni òun nìkan sẹ́ni tó mà àti Allah subhanahu wa ta'ala ẹ̀ wọ́n ní káàdì yóò sọ fún wa pé láti ẹ̀ wà ìnàmá ànàlàdí ìrùmùbí láti ní ṣùgbọ́n o èmi tó rí yóò ẹ́ ìtọ́lọ̀ọ̀bà àríkọlá láti náwó àmọ́rọ̀ ní ní ni kéèṣe ìfẹ́ ẹnu fi ra tó fi rá ànẹ́bì fún wa tó náà ló fà pé pé ìṣẹ́ ìlú jẹ́ òun náà ní kíni ẹnu mọ́ kíni wá sí kíni ní wá sílọ̀ fún yìí ànàbírùn òbí olùkìlọ̀ tó ṣe kíni tó clear olùkìlọ̀ tí ó ṣe sí ìkìlọ̀ rẹ̀ tó fojú hàn tó náà sí sàlàyé tí ó ṣe kíni ìkéyìí kéèké ẹ̀rì pé ọlọ́ọ̀bá ní sọlá sọ fún àníbi sọlá wà sọlá ní kẹtù ọmọ alọ́ rọ̀túlì ní ìsọ́tọ́tọ́ àyà lórí ẹnu ó jíṣẹ́ iṣẹ́ ó jẹ́ ní ó ti pìlẹ̀ eléyìí òun náà ni nǹkan tí ó jẹ́ ọ̀ràn yàn lórí ẹni tí ọlọ́run bá àdìsọ́lá tó bá gbèdè jẹ́bi òṣìṣẹ́ so eléyìí òun náà ni ó jẹ́ ọ̀ràn yàn lórí àwọn tí wọ́n bá gbèdè ní àwọn tí wọ́n bá gba iṣẹ́ fáwọn òṣìṣẹ́ ọlọ́run bá àdìsọ́lá àwọn àfáà tí wọ́n ti wá sí yàn wá sí fún wọn máa ṣe nígbà wọ́n ṣe náà ni pé wọ́n kìlọ̀ fáwọn èèyàn kó ti kílíà ọlọ́ọ̀bà àti ìjọba sọ̀rọ̀ àti ìjọba pé àlẹ́ ìhìndì mú sọ ìdè ẹ̀yẹn tẹ̀ ẹ̀sẹ̀ tí ó máa wá sí kíni ẹ̀sẹ̀ tí ó wà mú wọn kíláàsì tí ó wà jẹ wọn pa pé títí ẹ̀ náà ni kó ṣe kíni kó sàlàyé fún wọn. ogo ìkòtò láyé yóò kó tòtòjọ́

kò ike ní jẹ́ ìbárí fún ọlọ́dọ̀ ọlọ́run ọba àlejò ọlọ́dọ̀ ajé ọ̀gbẹ́dà ike èèyàn tó pọ̀ tó tẹ̀lé wọ̀ nítorí pé ọlọ́run ọba àlejò ọlá ó yín àwọn ó sàwọn lẹ́sà ní síwájú tó tó gbé tẹ́ fún wọn wọ́n sì jíṣẹ́ àmẹ́sì ọláwà ló kọ́lá sọ fún wa pé tó wá ẹ dị ti tìrí bá mẹ́sẹ̀jì ẹ̀ sọ àwọn èèyàn gbọ́ ẹ wá wọlé lẹ́yìn àwọn náà yóò wa yóò máa wa pé gbogbo bí àwùjọ bá ti bùdáwà ẹ kì í ọ̀rọ̀ nítorí káwọn tẹ̀lé nítorí pé ò ní bí ọ́ pé ọ ní bí ó bí náà ní pé sàlàyé tí ọba tí wá sára ètò kílẹ̀ ọdún ọba tẹ̀lé ọ̀hán tí kò lọ́rùn rẹ̀ ibi tó hàn ó ti wá kó sọ́rùn rẹ̀ ti pé wọ́n fẹ́ fi ààrẹ sípò ẹ̀ sí ìdáyà títà sí kó wà lọ́wọ́ rẹ̀ wọ́n fẹ́ fi ààrẹ sí ipò ọlọ́wọ́ bàlí kẹlá tó jẹ́ pé òní máa ń fìyà sí kò gẹ́ olùyàwó pé ẹ jẹ́mà oríṣi títí àwọn ẹ̀rọ wà nínú mọ́síláṣí jẹ́ ní ṣe fatuwa ẹ kí n ṣe fatuwa fáwọn ẹ̀ pé àwọn tí ó ẹ lè ṣe léwọ̀ fún ọkọ̀ mọ́ gbórin ẹ ìpè nítorí pé mẹ́sẹ̀jì àmẹ́sọ̀láwà lè sálàm ìsálàm àmẹ́sọ̀láwà lè sálàm ìlànà ti káàfà gbogbo ẹ̀rọ lọ́wọ́ ránà bìí àwọn kẹ́dẹ̀ ń bẹ àwọn european tó jẹ́ pé music ti wà nínú ẹ̀jẹ̀ wọn wò lè mọ́gbọ̀ pé àwọn àti ṣe dáwà lọ́dọ̀ wọn ni tó látara bẹ́ẹ̀ òun náà ní rẹ̀ nígbà lẹ́bùtẹ́ kíni ló fi legalize music nítorí pé kíni pérò bá pọ̀ tó eléyìí kò sínú kíni kò sínú lànà àwọn ànábì ọlọ́run kò sínú lànà ànábì ọlọ́run àwọn ànábì ọlọ́run táwọn tàbí àwọn tọ́lọ̀ọ̀bà àlejọ́lá rán wọn sí wọ́n bá ti pé ìrọ́dọ̀ ọlọ́ọ̀bà àlejọ́lá jò lẹ́tọ̀ọ́ lẹ́sẹ̀ kan náà ẹ́ òun náà ni ànábì mọ́ yóò ni ọ̀nà lẹ́sìn lọ́fún wọn yá ẹ má bèèrè fún tọ́bá wọn àpọ̀jù ni òun náà ló pa tó pa àwọn bàánú ìṣọ́ yìí ló kó mu òun ni èyí mọ̀ wá sí ni òun náà lè eléyìí ló pọ̀ lọ́dọ̀ àwọn onídáwà láwùjọ wa lónìí ẹ̀ẹ́n àwọn ẹlòmíì ti ní àwọn àfa àti wọn dé láwọn tí wọ́n jẹ́ àfa fún ẹ̀ẹ́n àwọn náà wá dàbí eléré àwọn olórin nísìnyí wọ́n láwọn àfa àti wọn tó bá wọn máa tó àti fún wọn ẹ̀ẹ́n àwọn sàyè lè pa wọ́n láwọn àfa ẹ̀ẹ́n tó kọ́lá àwọn tí wọ́n jẹ́ nínú gbogbo àwọn olóṣèlú ẹ̀ẹ́n àwọn náà ti láwọn àfa wọn tó jẹ́ pé wọ́n mú wọn bí ẹta tẹ́lá ni wọ́n mú wọn bí ẹta tẹ́lá ni Afọ pé ìgbò lẹ́yìn tí ó èdè tó pé àbá kan ẹ̀ tó jẹ́ àfọwà tó pé wá sálàyé ọ̀rẹ́ fún wa onípe ẹni tí ó ṣe tíátà fún tí ó máa rẹ́ ní tí ó máa ta títì ẹni òun náà ni ó pè tí a ní àbára ah, àwọn tí àwọn àbá kan wá sí wá sí tó ẹ̀kan rẹ̀ ní ẹ̀sà wà dá ẹ̀sì kò ẹ wá àti tó ń lóò ṣe ó dábàá pé tó ń gbé kíni tó ń fi sí wọn èyí yóò sínú lànà àwọn òṣìṣẹ́ ọlọ́ọ̀bà àdìsọ́lá ìlànà òṣìṣẹ́ ọlọ́ọ̀bà àdìsọ́lá òun náà ní ká ọlọ́ọ̀bà wọ́n ìlànà tẹ̀fà tó bá ti ké ọmọdé aláṣẹ́sàlá ajẹ́kò jíjẹ́nu wàláhù yà àdímùkà mìíràn náà ọlọ́ọ̀bà àlejò láwá fún ànábì ní àṣọ́ràn ike ọlọ́ọ̀bà àlejò ló fi sọ̀rọ̀ sọ lọ́pọ̀ ìyàbúrò àwọn yẹn so eléyìí ló túmọ̀ pé kò sí bó ti lọ́jú sí ọlọ́run táwọn yìí fẹ́ máa àtàkè ọlọ́ọ̀bà wàláhù yà àdímùkà mìíràn náà ọlọ́run ó sọ kó níbi àbúrò àwọn yẹn pé ó so ọlọ́run bá àríkẹ́lá ó ní kul innama kul innama al-ilmu inda Allah wa innama ana nadhirun mubin ẹ̀ ìyá náà sọ fún ọ olùkìlọ̀ ẹ̀ òun ni mo jẹ́ fún yín láti wá kìlọ̀ fún yín láti wá fún yín láti wá fi ojú ọ̀nà tó tọ́ láti fi hàn yín láti wá gbé ipò ní ojú ọ̀nà àlù wá ní tó فلما رأوه زلفة في أتوزوه الذين كفروا ọlọ́run bá àdìjọ lá ní nígbàtí alìkìámà dé nígbàtí àwọn gègèrí tí wọ́n rí pé ọjọ́ ògbèrè àkìámà súnmá tí wọ́n rí pé kò sí ọ̀nà àbáyọ ní ìmá ibi àgbà àwọn tí ń béèrè fún òun náà ló dé yìí ẹ ọlọ́run bá àdìjọ lá ní ojú wọn ṣe kíni ojú wọn bẹ̀rẹ̀ sí yí padà ìbànújẹ́ ó bẹ̀rẹ̀ sí bá wọn ìbànújẹ́ bẹ̀rẹ̀ sí hàn lójú wọn eríṣiríṣi iná ń gorúkọ rẹ̀ àpẹẹrẹ àpẹẹrẹ ìbànújẹ́ àpẹẹrẹ pé èyàn ti wà nínú àánú èyàn ti wà ní òkò ó bẹ̀rẹ̀ sí hà lójú wọn ti àti ìdúhùn lẹ́bí na kafaru ọlọ́ọ̀bá àríkẹ́lá ìwà kí ha lẹ́bí kúntùm bí i tàdàrùn ọlọ́ọ̀bá àríkẹ́lá sọ fún ọ pé wọ́n máa sọ fún ọ pé hádà lẹ́bí kúntùm bí i tàdàrùn ìdá ń pè ní ń pè ní ara ń pè àwọn ìjà tí ìrìta ní àwọn ìtumọ̀ ẹ̀rẹ́ ni pé àwọn ìgbàtẹ̀ ń pè ní àwọn kan bẹ̀rẹ̀ sọ pé Allahumma in kana hadha eh, in kana hadha min indika fa amtir alayna hijaratan min as-samaa aw ikna bi adhabin alim sẹ́fàwọn ti lè rí gẹ̀rí ẹ́ eh, wa qalu Allahumma in kana hadha huwa al min indik wọ́n wá ń sọ pé ìrọ̀lọ́run tó bá jẹ́ pé ẹ̀rí ìta tó in tó ṣiṣẹ́ sọ fún àìbá ìkódòdó nílò òtọ́ látọ̀dọ̀ rẹ̀ fàámfìrà àlẹ́yìnà ìjárọ̀tà mílẹ̀ sàmà rọ òjò òkúta aléwálé láti sánà àwọn ìsìn náà jẹ́ àdáàbì àlè àdúgbò tí mú yẹlé tẹ̀lé òruwa fún wa ẹ àdáàbì mú nílà káyì tó ayé tí wọ́n nílà káyì ẹ tóbi tó yẹ ká sọ́ọ́dọ̀ ọlọ́ọ̀bà lè tẹ̀lá pé tó bá jẹ́ pé òdodo lòdì tẹ́ ó fi àjẹ́ àwọn yọ́kà ni mo ti ń sọ lẹ́yìn kan tó ti bí ọ̀rọ̀ láàrin wọ́n ní wọ́n ní ìwọ̀n sọ pé tọ́wọ́ ẹgbẹ́ súnà nẹ́bí sọ̀láwà lè ọ̀fẹ́ lámì sọ ẹgbẹ́ òun lọ́nà ọlọ́run bá àdìsọ́lá tó fi ọmọ nà lọ síbẹ̀ ó ní ara àwọn ọmọ tó ń wà ìlú jọ́nà ẹ́ ó lóun mọ̀ pé oríṣi tó ń wà ìgbẹ̀ gan òun lójú ọ̀nà kò fi ẹ̀mí sí kẹsẹ́ àwọn kankan àwọn ọ̀rọ̀ tó ti wà láàrin kí láàrin ìyàtọ̀ ó yẹ kó ìlú jẹ́ yẹ kó yìí anybody láàtọ́ àìkó ìjọ ń ṣe yíò báyìí náà lójú ọ̀nà kọ́lọ̀n kó ṣe gíní kò fi mẹ́rin àlọ́bẹ̀ báyìí wọ́n tẹ́lẹ̀ ìjọ́nà kọ́lọ̀n kó darí ìjọ ọ̀nà tó tọ́ nígbà wá lórí wo bẹ́ẹ̀ kò sì dáni ìjò kọ́lọ̀kan ẹlòmí ẹ́ débi pé kò ti ẹ̀jọ́ ronú gan láti ṣe gíní láti sọ tí ó wúlò fún tó sàǹfààní kan ọlọ́ọ̀bà àti ìjọba ti wáyé wọ̀

alayhi rahmatullah wọ́n ni ọlọ́ọ̀bá àti pẹ̀lá sọ fún àwọn ayà ìpé lámà kọ́ọ̀mọ̀ tí lè kìí àmá wàjá àdá alìkùfà mẹ́ta tí a náà bá dé fáwọn kèfè rírí wọ̀rọ̀ àwọ̀ annal amurọ̀dán ọ̀rìbà wọ́n ti wá rí já ní ah, wọ́n wù ìdí súnmá ẹ́ wọ́n lè ánà wùlámà huwa áàtín àti wọ́n ti sọ gbogbo tí máa ń bọ̀ yóò dé gbogbo àwọn sọ pé kìíní ń bọ̀ kìíní ń bọ̀ kìíní ni yóò dé jọkàn tí ìṣẹ̀lẹ̀ bá ti wá sí kíni tó bá ti wá dé ẹ́ tó ti dé bàbá lọ́rùn ìtọ́lá zamanu zamanu kọ́là pípẹ́ tábà tí tábà tí ní nǹkan bọ̀ ẹ́ àwọn ìbámu sọ pé ń kiri <laughs> ẹ́ tó tábà ń sọ pé ìṣẹ̀lẹ̀ ń bọ̀ yóò dé pàlámà wáfà máa kẹ́dàbù bí nígbà tí wọ́n pè ساءهم ذلك عقوبة مجبعون لما يعلمون ما لهم هناك من الشر تقول ما يبي إذا وان لوي أبو لا ولو لي بابا أما بقول سيوري تكان ولو لي فادي تواجه القيامة أي فهاب بهم ذلك وجاءهم من أمر الله ما لم يكن لهم في بال ولا حسبان so nígbà tí ọlọ́ọ̀bá àlìjọlá dé ẹ́ yọlọ́ọ̀bá àlìjọlá kó wọn tán ẹ́ ó rọ kiri ká wọn

ayé àfonúfojì láàrin ayé àtàkìyàmọ̀ dídé ní òdìmọ̀ tẹ̀lé nù ọlọ́ọ̀bà àdìgbẹ̀lá ní ìdókù fún wọn so àbáwá inú kẹsí yìí wọ́n ní bí ayé ọlọ́ọ̀bà àdìgbẹ̀lá ti sọ pé wọ́n bàjẹ́ aláhùn nínú aláhùn máa lọ́mú ẹ̀kú ní òyà tẹ̀síwò pé ó padà wá rí wọn ó padà wá hàn sí wọn

ọ̀rọ̀ ọlọ́run bá àdìgbà látọ́ ní ti ẹ̀yẹ́ ó wá di tó padà sí kíni ó padà kó ipa ń bá wọn òun náà lọ́lọ́run bá àdìgbà láti sọ fún wa pé haza lẹ́sìn fún tùn bí ní tẹ̀sí àrò níta ń pé òun náà ní kíni òun náà lẹ́rí ẹ̀rí àwọn ẹ̀kọ́ pọ̀ fún wa nínú àwọn àyàkà ti tàsíwájú yìí tó nítorí pé ọlọ́run bá àdìgbà ó ti ọlọ́run bá àlejọ́lá kò dá wa nítorí kákan wá jẹ kákan wá mu ká lọ ayé ká sùn ká jí ká fẹ́yàwó ká bímọ nìkan ọlọ́run bá àlejọ́lá dá wa nítorí ká wá máa ká sí nìkan máa wá jẹ́ sùn ọlọ́run bá àlejọ́lá gbogbo àwọn nǹkan ní sọ́lọ́run bá wá ṣe fún wa nínú ìdẹ̀ra ó ṣe fún wa kí ìjọsìn ó lè rọrùn fún ni torí èyí náà àwọn jòkó yóò mà ẹ làwọn ò ṣe tọ́lọ́run bá àlejọ́lá ṣe ni kò ní nǹkan kan tọ́lọ́run bá àlejọ́lá torí ẹ̀dá wọn sáyé àwọn kan jẹ wọn kan mu kálí wọ́n jẹ wọ́n mú bí ẹranko ẹ́ kọ́dà ọlọ́ọ̀bá àríkẹ́ wọ́n sọ fún ọdún ayà ní ìpé àwọn tó sọ ọ̀nà ẹranko lọ kí wọ́n burú jẹ ẹranko lọ kí àwọn ẹranko ní kò mọ̀jú nǹkan ní kò jẹ kó mu bí ma ó pọ̀ sí ó tán ọmọ ènìyàn tó náà wá ń lò gbèsè ayé bẹ́ẹ̀ ẹranko ní kírun òun náà ló fà tó jẹ́ pé ọlọ́ọ̀bà àdìsọ lásọ pé àwọn yóò dá sọ ju ẹranko lọ irúfẹ́ ẹranko ní àkáǹtì tó bá jẹ́ òbí ẹ̀rọ kìyàmà wọ́n tó àkáǹtì fún tó ṣe ẹ̀ ń tó wá lórí tó ṣe kìnnìyàn tó múra sí tọ́lọ́ọ̀bà àdìsọ ní tó ṣe nínú ẹ̀kọ́ tó wà ń bẹ́ẹ̀ ẹ̀ ni pé ká má jẹ́ kí ká má rò pé ẹ̀ ìyàtọ́lọ́ọ̀bà àdìsọ lá ń sọ sí ń sọ a sì máa bèèrè kíkẹ́ rẹ̀ ẹ̀rìn àkọ́tà akọ́ńbẹ̀ ni pé a máa bèèrè ìmọ̀ lọ́dọ̀ ọlọ́ọ̀bà àlejò ọlá ni ẹ́ iná ọlọ́ọ̀bà àlejò àwọn ìṣẹ̀lá wà lóṣọ́ láti tọ́ akọ́nà níbi àdúrà ìṣẹ̀ kára pé ká máa bèèrè kí nǹkan bá tú wa lójú táà rò pé kí ní ìyàbọ́nà ni àbọ́nà kọ́ ni káàdì ọlọ́ọ̀bà ẹ̀yẹn òun náà ni wọ́n takúlé lórí tó jẹ́ pé ìbéèrè táwọn ń béèrè lọ́dọ̀ ọlọ́ọ̀bá àlejòọlá òun náà ni pé wá jẹ́ pé ojú ọ̀nà tó tọ́ ni kọ́lọ́kù àjẹ àwọn. so eléyìí nínú àwọn nǹkan tó yẹ ká kọ́ lẹ́kọ̀ọ́ ni nínú Al-Qur'an tá bá sàlàyé nǹkan fún wa pé ọ̀nà tó dáa ní nǹkan yìí wọ́n kò fi kéré ẹ̀ tó kọ́ dáa tó wáyé kọ́nà tó dáa lóòótọ́ kọ́lọ́kù ìdákejì ọ̀nà ní pé tó wáyé tó tó ìfọ̀rọ̀ tó dá ẹ́ kọ́lọ̀ ọba àdìsí ọlá kọ́mọ̀ jẹ́kíní ó bá darí rẹ̀ lọ síbẹ̀ tó parí ọ̀rọ̀ so aláwọ̀ ọba àdìsí ọlá ó fi bí ọ̀rọ̀ àwọn òṣèṣe rí bọ́rọ̀ wọn òṣèṣe rí tó bá dìjọ́ gbéra sí àmà nígbà tá òṣèṣe àmà bá dé wọn padà jẹ àjọ mọ́tọ́ wọn ó sì padà sábàámà àbámọ̀ yẹn wá ní sàǹfààní fún wa kò sì ní wúlò fún wa nítorí so adọ́lọ́ọ̀bà àdìsí ọlá ọmọ sàdé kí amòdòdó lónìí lò ní ká tẹ̀lé àdéhùn ọba àdìjọ́lá wọ́n gbà fi ọ̀nà tó tọ́ wọ́n gbà fi hàn wá tó fi tẹ̀sọ̀ wá lórí ẹ̀kẹ́ nípa lè máa rìn lórí ẹ̀ àdéhùn ọba àdìjọ́lá kó fi ìbàjẹ́ hàn wá níbàjẹ́ kó tó fi alẹ́jù náà ṣe àdéhùn ọba àdìjọ́lá kó fẹ̀sẹ̀ wá mọ́lẹ̀ lórí ìlànà nẹ́bí sallallahu bá tán lórí وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك